àgbà àdá kẹ́sì nǹkan yìí ṣe o orí ti bá ní kí n sọ nínú àwọn kìsà kan tó wà nínú mi kò bọ́ sí o oh. ẹ bá ọbẹ̀ wọn kọ́ ṣe nǹkan yìí kó ní ìsì o oh. torí pé wọ́n ṣe wáyé adíláwọ̀ wọn ti ta àrọ́jà tà ní kankan ṣe. tọkọ mi ti ń tajà kí lóde ṣe ọkọ tẹ̀wé náà èmi ń tajà tọkọ mi wà láyé ìdìbò fún ọ wà láyé gèmú sọ̀rọ̀ wà láyé gèmú sọ̀rọ̀ pẹ̀lú ọmọdé márùn-ún kí lóde ṣe kí lóde ṣe láì sí kakọ wọn kọ fún aṣọwọ bọ sí ẹ tó ní mọ mẹ́fà kí ló ka òsì kọ mẹlẹ fẹ́ jẹ kí mi ò ní nǹkan méjì nípa sọ kí wọn jọ kọ ṣàánú fún wa kọ jọ kọ ṣàánú wa ni mi ní ọkọ tí mo fẹ́ sọ torí bá ṣe wà yìí afọkàntẹ wọn láyé ìdìbò fún wọn akọkọ ni wọn ni ẹ jọ wọn yíbo táwa dìbò sí ṣé wọn ti mú ọ̀jàre wa báyìí yíbo tá a dìbò fún ṣé ọ̀jàre wa. ẹ jọ mọ kí lè rí sí ẹni wọn ti ọ̀dọ̀ yín wọn tọ. wọn ti ibi àìlè ojú èrè mi ti ń tàjọ kọ mi wà láyé gèmú tọ òjì ìgbà tí àná tí mo wá sí ibà tán pè mí mo sọ pé wọn ti sí ibà wọn ní àwọn ò lè dọ̀dọ̀ àwọn bàtọ́rọ̀ náà dé ṣọ́ọ̀bù láàrin lọ́n pè mí pé wọ́n ti tì í owó ta ní sí àti fún ọmọ lọ sí skul ṣé tán bá dé tá a pàtẹ táwọn náà pàtẹ kí ni kàn jẹ anóbìnrin anọkùnrin ṣé kàn máa lọ ṣaṣẹ́wó ni kọ́ ṣàánú wa àná náà méjì ibà ìlàtìjẹ làtìmọ́ ọpọ́nú wa dẹ̀rẹ́ lómi ò nà kan opó pọ̀ nù wa ẹlòmíì tí ò bá gbé ọjà ní àárọ̀ yìí kó ta ọjà kò lè rówó mú lọ sílé débi pé àwọn ọmọ máa jẹun ní ọjọ́ kejì so eléyìí tó ṣe fún wa yìí sí àwọn ọgbà tó máa tú wa lẹ̀ kí wàá ní ká ṣe ṣé ká lọ tọrọ bára ni kò dẹ̀ sí management ẹ̀ lè mú one thousand dání kẹ́ni ẹ fẹ́ fi manage tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá mú one thousand dání ẹ ra ráìsì ẹ ra ta nísìnyí one thousand kìkà ráìsì gáàsì tẹ́ fi ṣe ń kọ́ bẹ́ẹ̀ni ẹ fẹ́ rèédu kò ṣe mánéjì a dẹ̀ máa fi nǹkan kan jẹ́ àbá máa dárẹ́sì nìkan sórí iná kó jẹ́ pa fẹ́ data síná ata tiwọn kọ́ ṣàánú wa ní nǹkan kan tà ní ṣàánú wa. ibi ni mo dúró sí mo kó palẹ̀ dání báyìí àwa ló kàn àwa ló kàn ṣé ohun tó wá kàn wá rè ṣé ibi ló fẹ́ kàn wá ní kó máa yẹ kébi kàn wá nǹkan yìí pọ̀ jù wá lọ ọlọ́run ò jẹ́ kó pọ̀ jù wa lọ ni ó pọ̀ jù o a nígbàgbọ́ lórí wọn ni ẹ wá wọ gbogbo àwọn yìnbọn tó máa kọjá máa ní àṣebẹ́yìn yorùbá ṣèbẹ́yìn ló ẹ̀yìn ló. ẹ gbà wá o ẹni ká dìbò àdìbò fún yìí tẹ wọlé ẹ fìyà jẹ wá o ẹja tá a rà thirty thousand ó di seventy thousand kó tẹ fifteen thousand ó di forty thousand ṣàánú ebi ń pawọ́ ẹ má ní wá lára a lè jáde a lè jẹun o a ti wà nulẹ̀ ẹjẹ ìlú ọ̀nà àtàtàbí rọmọ skul a lè rọmọ skul bá a lè jó a lè wá sọ́jà. àdè jẹun ẹ ṣàánú ẹ má níwá lára ara níwá o ara ni aráàlú ẹ ṣàánú ẹ fara níwá o ẹ bá a sọ gbogbo o ọ̀tẹ̀ yìí kò fún wa o ọ̀tẹ̀ yìí gbogbo òru lára ni yìí gbogbo òru lára ẹ má ẹ wa ẹ ṣàánú ẹ gbogbo ṣe fún wa gbogbo òru lára ẹ ṣàánú wa o Tinubu ẹ ṣàánú wa o ìjọba Èkó yìí náà ẹ ṣàánú wa ẹ ṣàánú wa á ti dìbò fún yín kò yẹ kó ẹ wá ṣe báyìí fún wa Sanwó-Olú. Sanwó-Olú ẹ ṣàánú wa ti dìbò fún yín gbogbo tẹ sọkọdẹ padà wá ń ṣe yìí ẹni wá lára ni ẹni ẹ máa dùn ará dùdú ẹ dùn wá nú ẹja ta fi ṣe gbàjọ tàbí rán wọn léwe ẹ jẹ ká rán wọn léwe mọ ẹ jẹ ká rán jẹjẹ ẹ ṣàánú wa ẹ ṣíjú àdúrà ẹ má ní wá lára ará ní ará nù gbogbo tó lè jẹ ará ni wọn àwọn tàtà náà ará ni wọn ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa Sanwó-Olú àmọ́ ẹ Tinubu ẹ ṣàánú wa o a ti dìbò fún ẹ wá wọlé tán ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá nìjẹ dọmọ yorùbá ara yín lára jẹ ẹ kì í jẹ kí ìbò wọlé tí ìbò bá wọlé kò ní rí báyìí ẹbí ẹdẹ ìlẹba ṣe kí náà ẹ ṣe kankan ẹ ní kankan ṣe fún ẹni wá lára ni èmi lọkàn èmi lọkàn ṣé ó ti kàn yín sí i tẹjọ mi èkó ẹ ṣe dáadáa fún ẹni wá lára ni ẹ ṣe dáadáa fún ara ni wá àrùn jẹjẹ àrò oúnjẹ jẹ tábàtajà kan kójó gbèsè ti pọ̀ ju o gbèsè pọ̀ ju ẹ ṣàánú wa ẹ ṣàánú aráàlú o ebi ń pa wá ebi ń pa wá ẹ wa o tábàtajà kan kójó owó ẹ ṣàánú wa o làṣẹ kẹwà bá yín kẹ ṣàánú ẹ ẹmú ti wà rò ẹsùn kẹrù ti wà rò ẹsùn kẹrù ti ẹlẹjọ ìgbòdò sọ̀rọ̀ ẹmú ti wà rò ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa fún gbogbo àgbáyé ẹ ṣàánú wa. Fish sellers in Abiyakuta after voting APC took to the street to protest hike in prices Hello, Bonde. Sabonde for one thousand. Iluwan, how much is it now? Seventy-eight thousand. tẹ́ ẹ̀ dìbò tẹ́ ẹ̀ dìbò. tálẹ̀ dìbò fún Dàpọ̀ òye Àbújá ńkọ́ tálẹ̀ dìbò fún Tinubu lẹ̀ dìbò fún Tinubu lẹ̀ dìbò fún ẹ ṣé òun gbé Tinubu lẹ̀ dìbò fún. happening for our fish We are fish And we want them, we want our president to, to find the solution. The standing is now thousand. How you are? But people are not buying again. The people that the people that are buying it is few. Okay, they are few. Yes. So you are not making sales. Uh, eh, yes. Malata I know this what is Malata kekeke. Eh, yes. Eh, Malata kekeke. ó máa dá Àbújá.